سورة الليل بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى. mo fi òru búra nígbà tí ó bá bolẹ̀ àti ọ̀sán nígbà tí ó mọ́lẹ̀ yàn àti dídá akọ àti abo dájúdájú ọ̀nà iṣẹ́ yín ọ̀tọ̀ọ̀tọ̀ ni. فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى kí ẹ rí ẹni tí ó ń tọrẹ tí ó sì ń páyà Ọlọ́run tí ó gba ohun rere sí òdodo nítorí náà a ó fi òun ṣe kòńgẹ́ ìrọ̀rùn náà. واما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى kí ẹ rí ẹni tí ó ṣe ahun tí ó rò pé òun tó tán tí ó sì pé ohun tí ó dára nírọ́ nítorí náà a ó fi òun ṣe kòńgẹ́ ìnira náà. وما يغني عنه ماله إذا تردى. dúkìá rẹ̀ kò ní í ṣe ní oore kan nígbà tí ó bá parun. inna alayna lalhuda wa inna lana lalakhirata walula. dájúdájú tiwa ni ìtọ́sọ́nà àti pé dájúdájú tiwa ni ọ̀run àti ayé. فأنذرتكم نارا تلظى nítorí náà èmi fi iná tí ó ń لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى. tí ẹnìkan kò ní í wọ̀ ju olórí burúkú lọ ẹni tí ó ń pe òtítọ́ nírọ́ tí ó sì sẹ́rí. وسيجنبها الأتقى. àti pé àwọn olùpáyọ̀ ọlọ́run a ó gbé wọn jìnnà sí i. الذي يؤتي ماله يتزكى ẹni tí ó ń fi owó rẹ̀ tọrẹ láti fi fọ ẹ̀mí rẹ̀ mọ́. وما لأحد عنده من نعمة تجزى. àti pé kò sí ẹnìkan tó ní oore ìdẹ̀ra kan lọ́dọ̀ rẹ̀ láti fi gba ẹ̀san. إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى àyàfi láti fi wá ojú orí olúwa rẹ̀ tí ó ga jùlọ àti pé láìpẹ́ yóò di ẹni tí ó ń yọ́nú.